التي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد أيها الناس اتقوا الله تعالى وآمنوا برسوله ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله أذكركم إخوة الإيمان وحفة في الله أن الله شرع لنا الابتلاء بالأخيار ونهانا عن الاقتداء بالأشرار ورأس الأخيار هو رسول الله صلى الله عليه وسلم وقد أمرنا الله بالابتداء به خاصة كما قال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فشرع الله سبحانه وتعالى للمسلمين الاقتداء برسوله الاقتداء برسوله في جميع أعمالهم وأحوالهم وهذه الآية وإن كان سببها خاصة بغزوة العذاب فهي عامة عامة في كل شيء ومثلها قوله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال الإمام ابن كثير رحمه الله تعالى هذه الآية أصل كبير في التأسي برسول الله صلى الله عليه وسلم في أقواله وأفعاله وأحواله وكما شرع الله الابتلاء برسوله شرع الاقتداء بأصحاب رسوله الكرام قال تعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم فأخبر سبحانه أنه رضي عن السابقين الأولين من المهاجرين والأنصار وعد لهم الجنات من غير تبيين وقيد رضاه قيد رضاه عن غيره ممن جاء بعدهم إلى يوم القيامة بشرط اتباعه المهاجرين وأنصار الإسلام أي حالة كونه محسنا باتباعه لهم في الأقوال والأعمال وهذا يدل على مشروعية مشروعية الابتلاء بهؤلاء الصحابة الكرام قال الإمام ابن كثير رحمه الله تعالى فيا ويل من أبغضهم أو سبهم أو أبغض أو سب بعضهم ولا سيما سيد الصحابة بعد رسول صلى الله عليه وسلم وخيرهم وأفضلهم عن الصديق الأكبر والخليفة والخليفة الأعظم أبا بكر رضي الله تعالى عنه فإن الطائفة المخذولة من الرافضة يعادون أفضل الصحابة ويبغضونهم ويطلبونهم عياذا بالله من ذلك وهذا يدل على أن عقولهم معقوتة وقلوبهم منقوتة فأين هؤلاء من الإيمان بالقران أين هؤلاء بالإيمان من القرآن أو الإيمان بالقرآن العظيم إذ يطلبون من مدعهم الله ويبغضون من أحبهم الله ويبقون يسخطون على ما رضي الله عنه عباد الله وكما شرع الله اتباع رسوله محمد صلى الله عليه وسلم واتباعهم لجميع الأعمال فقد الله الابتداء بهم في البراءة من المشركين وفي مخالفتهم لهم قال تعالى قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم كفرنا بكم وبدا بيننا وبينكم البغض وبيننا وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده حتى تؤمنوا بالله وعده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير إلى قوله تعالى لقد كان لكم فيه مسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر واليوم الآخر ومن يتولى فإن الله هو الغني الحميد فقد شرع الله الابتداء بالخليلين وأتباعهما في عبادة الله وترك عبادة ما سواه وفي البراءة من المشركين ومعاداتهم في الله والبراءة من دينهم وأخلاقهم وعاداتهم الخاصة بهم وهذه هي الحنفية ملة إبراهيم الذي أمر الله عبده محمدا صلى الله عليه وسلم باتباعها بقوله ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين فهذا أصل القدوة فهذا أصل القدوة واتقوا الله أيها المسلمون وحافظوا أنفسكم واعلموا أنكم محل القدوة أنكم محل محل القدوة وأن سوق التجارة الرابحة هو بذكر الله تعالى بالمساجد والصلوات وتلاوة السور والآيات والإحسان والبر والصدقات قال تعالى إن الذين يتلون كتاب الله يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور رحيم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي والذكر الحكيم dúpẹ́ fún ọlọ́run bá wa ọba tó rán òjíṣẹ́ wa nínú Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú ẹ̀sìn Islam tẹ́gbẹ́ tá a bá fi ṣe tá a bá fi wí gbọ́lọ́ ìwọ̀n náà tá a fi ti bọ́dà nàbí sallallahu alaihi wa sallam Islam náà làgbàlérò ọlọ́run pè ní buddha ó pè ọlọ́run ní ẹ̀sìn tí mo fi rán wà náàbì sallallahu alaihi wasallam nítorí kó lè pàfihàn rẹ̀ aládìíní kó lè ní ìtumọ̀ sàdínà lórí gbogbo ẹ̀sìn kó lè ti kárí gbogbo ẹ̀sìn kó lè ti bo gbogbo ẹ̀sìn tí ń jẹ́ sí mọ́lẹ̀ lẹ́kùn sẹ́sìn mi mà ní jẹ́bẹ̀ kò sí ìtumọ̀ méjì fún lè yògbé rọrù aládìíní kó lè torí ẹ̀ lọ́lọ́run máa ń pé kó dà báwọn òṣèbọ bínú ni wọ́n parí gá kó dà báwọn olùkọ́sọ lọ́wọ́n bá kọ̀ jálẹ̀ sọ fún wọn wípé kò sí lánà ní ìtọ́lọ́run fẹ́ tẹ́wọ́ gbà tíyàn bí ìsìn ìlú tá àfihàn mi yìí lọ òjíṣẹ́ ọlọ́run ojúṣẹ́ bẹ́ẹ̀ o ńlọ́pà tó fi jẹ́ pé nínú kótóbà tó ní àwọ̀kọ́sì rere náà ni a tún pèrà wa sákèèsí látara àdábì sallallahu alaihi wasallam tọ́lọ́run rán níṣẹ́ tọ́lọ́run bá gbé dìde tó sì jíṣẹ́ náà fún gbogbo ọmọ adámọ̀ pátápátá tó ti bí wọ́n ti kọ̀ tó tó ti bí wọ́n ti gbógun tó tí ó sì mọ̀ lọ́bẹ̀ ti táyé òkìta mo fẹ́ tẹ́lé ìná wa létí torí pé kò sí tuntun bàdá sì rí náà fa àti dìtọ̀rọ̀ nígbà tó jẹ́ pásìkò tá a wà àsìkò tá a mọ̀ pé ìrìnàjò yóò wúlò náà ní tọ́ra wà láyé kò sí parẹ́ nàìjíríà ó parẹ́ ghana ó parẹ́ amẹ́ríkà ó parẹ́ wọ́n jagun bìkan kò sáà sí parẹ́ ayé gan ó parẹ́ ìdí kò sáà sí parẹ́ níta lè fi àǹfààní tá láti máa fi ránra wálé sí nìyẹn kó tó di tẹ́nìkọ̀ọ̀kan wa ó tàn ń bẹ̀ káyé gangan ó tó tán ìrántí náà ni pé ọlọ́run ni àwọn ẹni rí ó sì kọ̀ fún wa níbi ìtẹ̀lé àwọn ẹni wípé Yorùbá ń sọ̀rọ̀ kan wọ́n ní wọ́n ma ń darí ẹ̀ síbi àwọn oúnjẹ dáà ń jẹ dáà máa omi wọ́n ti fi ọ̀sí ibi tí wọ́n ti àbí tí wọ́n tó ká sínú ewé bí ò bá wá tó ẹwà fi sí bí ò bá sí rárá ẹ fi sí nínú oúnjẹ wọ́n ní tí ó tó lè da iyọ̀ láàfi sí tí ọba wá bàjẹ́ ń tọ́ sí òróró láàbì fún yọ̀ sí àbẹ́kò láwàá sínú yọ̀ nígbà tí bá bàjẹ́ ni

gbogbo wọn látòkè délẹ̀ tí ó ti fẹ́fẹ́ nìkan wọn lórí ilẹ̀ náà ayà pé ẹkọ́ sí wọn kò sì parẹ́ ìdájọ́ ò parẹ́ kíkà rẹ̀ ò parẹ́ ó túnmọ̀ sí pé báyìí ní òṣè sí láyé náà sallallahu alaihi wasallam sáwọn tó jíṣẹ́ fún òsì má láwọn sálàs ọ̀tọ̀ọ̀lẹ̀ ọlọ́run àti sàyẹ́kún dáadáa fáwọn olùmọ̀ rí kí wọ́n bí màá sí lọ́n ọlọ́run pé kàwà fún wọn káwọn náà lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá dákọ àwọn sàábí wọ́n sọ pé àsọ́ ọ̀lẹ̀ ni wọ́n jẹ́ nìire wọ́n fi kún torí pé nìire ni wọ́n látòjú ayé ànẹ́bí sallallahu ta'ala alaihi wa sallam tí táàlì jámọ́ fi dé pẹ̀lú ayé tí mo ń bọ́rọ̀ tẹ́nìkan bẹ̀rẹ̀ àwọn ànábí ọlọ́run bá fi ń kọ́ sí nínú tó ṣe déédé tọ́lọ̀ fún wọn tó ṣe déédé ṣẹ̀rí àtànábí sallallahu alaihi wasallam táwà sọ pé èèyàn sì sí kò sí ìrìn gbé kalẹ̀ kò jẹ́ kẹ́ gbọ́miyé sẹ́nàbí ọlọ́run bá kan bẹ téèyàn lè kọ́ sí àti sallallahu alaihi wasallam dáwà sọ pé èèyàn sì ṣe torí pé wọ́n sì ṣe ló mọ́dútá lórí ayé ibi táà fi lè kọjá àwọn ànájì tó lọ ní òfin ní ìtòdé tó pàbí wọn rẹ́ bí kí bá ti bẹ́ẹ̀ ni àbápọ̀sì tí wọn náà délẹ̀ torí pé kùránì dé lẹ́yìn tí wọn ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin wọn rẹ́ ńlá àfi nílò ìlànà wọn kan kìí ti káwọn tó lò lànà yẹngbà tí wọ́n ń bẹ láyé sáàkù àrùn sí ìdè kìí wọ́n ṣìṣe gbogbo ẹ̀ tí ò bá ti bàjẹ́ láyé wọ́n dùn kọ́ sí nípa ọ̀tọ̀lọ́ àwọn olùmọ̀ tí mo sàdúrà fún tán ní ìsìn wọ́n máa sọ wípé ẹ má ṣe gbọmọgbọmọgbọmọ pé lágbọ́já mo ságbọ́dọ̀ tẹ̀lé ní tó bá ti ti wẹ́ labẹ́ dé wọ́n ní torí pé ilẹ̀ anel àyà àwọn alàyè látùmọ̀nà àrí ìmìnì fitna ààbọ̀kàn balẹ̀ bá padà sí abúlé ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n ẹni tó bá dáadáa yẹn kúrò láyé ọkàn balẹ̀ olùkọ́ mi kan tí ò sí láyé náà rẹ̀mọ̀rún tí wọ́n máa ń ṣe rẹ́kọ́ọ̀dù gbogbo rẹ́kọ̀dù wọn látòkè nílẹ̀ pátápátá táwọn náà ti dúró láyé wọn mẹ́nu bà ẹni tí ń bẹ láyé bóyá nǹkan ilé àwọn náà ká torí wọ́n bí wọ́n lẹ́rìí nígbà táwa wà secondary school ilé olùkọ́ wa iná là ń gbé ibẹ̀ láti ń sẹ̀ ibẹ̀ láti ń jẹun ibẹ̀ ń sùn a àwọn òbí wa àwọn bí wọ́n lẹ́rìí pé lágbájá náà ń gbìyànjú ẹ sọ̀rọ̀ ẹ àwọn oníkò ìkú ìmọ̀bí tí ó bàjá àjọ aláàmọ̀ ṣe fún kó bàjálẹ̀ ní dáadáa báyìí wọ́n wá sọ̀rọ̀ ẹni tó ti kú pé ẹran ti lágbájá o ẹran ti lágbájá o tí a bá ń sọ̀rọ̀ àwọn òṣèlú wọ́n bí ń sàkàwé ọ̀rọ̀ ni nínú àwọn tó ti kú kódà táwọn láwọn èèyàn tó yẹ pé wọ́n yẹ ṣe mùsùlùmí gan wọ́n bí ń sàkàwé ọ̀rọ̀ ni tí a bá ń sọ̀rọ̀ pé ẹkọ́sẹ̀ ẹkọ́sẹ̀ òkú ni wọ́n mọ́ sọ̀rọ̀ ẹ̀ wọ́n àmọ́ bẹ̀lọ́n fáláyìí èmi náà mú pọ́lítì kan lọ́rọ̀ ọ̀rọ̀ wọn àwọn olóṣèlú tí bá ń bẹnu wa àtàwọn tí ò sínú wa láàyè mọ́sálásí àbáyé ìdánilẹ́kọ̀ọ́ fún ọmọ gbọ́ èmi ò kí ń congratulate olóṣèlú ìgbà tó bá parí ni a mọ̀ bí a congratulate ẹ̀ bá rẹ̀ congratulate kìí ṣe bẹ̀rẹ̀ tí wọ́n gbé ọ̀pá àtẹ̀léyàn lọ́wọ́ pé mọ́ darí táwọn yóò sọ pé lágbẹ́já ló wọlé congratulation kò sínú àlàádà àtẹ̀lé kódà bójú ọmọ ìyá mi tí wọ́n tí wọ́n ló wọlé tó bá sì pẹ̀lú àbí nígbàtí mi bá ń gbé tẹ́mi bá ń sàdúrà fún tí ó bá yé ń gbé sépè níbo ní kí n kọjú sí kí n sọ pé torí pé èèyàn mi ní ẹ̀jẹ̀ mi ní ọwá síṣẹ́ tí ó bá yé mi ń gbé sépè àbẹ́ẹ̀mọ̀ pé wọn sépè ẹ̀lẹ́ máa tọ́ka sí wọn tẹ́nìkan wá nítorí kó ń jẹ́lì mọ́mù ẹ̀gbọ́n òun ni ọ̀hún wọn aṣàjọ́ àtún sẹ́wọ̀n káwọn ọ̀gọ̀rọ̀ ẹ̀yẹ̀ tí ń gbé sípò yẹn lẹ́lẹ́rìí ọlọ́run lórí ilẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa ni pé ẹ̀dàkùnta ló sọ wádà bá ti dà yìí tọ́rọ náà méjì ló pé sí ọlọ́mọdé á mọ́ padà sí àìdá ẹlòmí ti rúgbò bàjẹ́ lọ ti pẹ́tipẹ́ ọlọ́run aṣà ní ọwọ́ àlójú ọ̀nà ọlọ́run lónìí ta ló sọ ọ́dà bẹ́ẹ̀ yára ronú sí aláwò bọ́sì kan ni ẹlòmí ti wà lójú ọ̀nà ọlọ́run bóyá tèmi àtẹ̀yìn mà láyé lónìí àbí tó máa rẹ̀ tí ò sí lójú ọ̀nà ọlọ́run lónìí ó ti tẹ̀lé ṣe ìtọ́n ta ló sọ ọ́dà bẹ́ẹ̀ aláwò bọ́sì kan ló gbé lọ ìgbà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́nà méjèèjì tí ní fọ̀kànbalẹ̀ ní àtẹ̀yìn tí ẹbá tẹ́pà máa rán ara wa létí àti ìbẹ̀lọ́n Rasulullah sallallahu alaihi wasallam tí ò ní gbàgbàdà sáẹ̀dá ò ní bá tí ó ti bá lójú ọ̀nà ẹ̀sìn yìí ó bẹ lọ́hùn tí tí tó fi kó láyé pé ọlọ́run mọ̀ tàbí sínú àlàtọ̀ àti ọlọ́run jẹ́ máa lè tìyàn jẹ́ máa tẹ̀lé ọ má jẹ́ ń tàti àgẹ̀rẹ̀ má jẹ́ sẹ́ ni ó yẹ kó lójú ọ̀nà rẹ̀ lẹ́yìn ìgbà tó sọ pé torí pé ọwọ́ rẹ̀ lọ́wọ́ bá lọ́kàn wà o ó sì lẹ́ pé ọmọ yìí bó bá ti wọ́ ni ó ti sọ náà ní ìsinmi ó ní ọkàn àwọn ẹ̀dá ń bẹ láàrin ìka méjì ọlọ́run ìkọ̀lógún àti ìfàyàṣá bó sì wọ́ lọ́ọ̀ ní máa ń yí bá bá ní àwọ ẹni tó yí padà sáìdá àní Islam láì sí ipò láyé

ní tí ọba bàjẹ́ kí láàfi tún ṣe kìí sòróró kìí tata tí ayé bá bàjẹ́ débi tó bàjẹ́ dé yìí tí mùsùlùmí bá bàjẹ́ pẹ̀lú wọn sílẹ̀ ti fáyé sí tí mùsùlùmí bá ń wo pé ìlú tá a bára wa nìyẹn tí wọn ò tẹ̀lé náà sallallahu alaihi wasallam kálẹ̀ kó tún ayé ṣe ayé ó jára wa padà torí à ń bẹ lọ́wọ́ wọn báyìí o wọ́n sì kí gọ̀gọ̀bọ̀ wá lọ́rùn o àwa là ń wọ́ tẹ̀lé wọn o ẹnu wọn la fi ń gbọ́ pé ibi tá a nìyẹn ẹnu wọn la ń gbọ́ pé ọmọ táyé láyé pọ̀n ẹnu majority mùsùlùmí ọ̀pọ̀ jáńtẹ́rẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin àwọn bàbá bàbá àwọn mọ̀mọ́ mọ̀mọ́ àti ọ̀dọ́ gbogbo tí mùsùlùmí bá tẹ̀ láwọn ẹni ibi tí wọ́n padà lẹ́yìn ànábì wasallam tání ó tayé ìfẹ́ ọ̀rọ̀ olùkọ́ kan ó lè máa bẹ láyé ó ni أنتم درستم الشريعة وتخرجتم وكتب في شهادتكم أن الشيخ الفلاني قد فعل فعل فعل كار وتخرج أني أقول لكم جماعنا في المسجد ọkọ̀ àjọ sí mọ́sálásí apákan wa kéèkéé gbogbo wa ọ ní àlàmdùlá ẹ̀kọ́ parí ẹ̀kọ́ yìí bó tẹ̀ jẹ́ pé ọmọ kí ó nà láti wà ẹ̀sábàdé nìkan wọ́n sì fún ní wẹ́ẹ̀rí wọ́n sì kọ́ sí pé ọ̀tọ́rítì ilé ẹ̀kọ́ yìí jẹ́rìí anna sheikh alifula ní pé àfà sheikh lágbọ́já báyìí wọ́n forúkọ ń tàn sí ó ti débi báyìí ó ti débi báyìí ó ti débi báyìí wà á sùn tàrìdì náà ilá àfáàsìkàn ẹ wá ń padà lọ sílé yín ọmọ Ghana ọmọ Cote d'Ivoire ọmọ Egypt ọmọ Nàìjíríà àti ní inlam tẹ́lẹ̀ ń fámọ̀ ìyàdì ọ̀hún tẹ́ ẹ bá lọ darapọ̀ máwọn tẹ́ ẹ ti lẹ̀ lórí bẹ́ẹ̀ ti fi wọ́n lẹ̀ sàtìlẹ́yìn náà ti wà tẹ́lẹ̀ tẹ́ ẹ pè wọ́n sójú ọ̀nà ọlọ́run fáàmà ìyẹ́jọ́ ń talẹ̀ ní ẹ̀fẹ́ ti pé pè wọ́n Ali Muhandis is engineer àbí mọ́ntà alamu aljiburofiya sọ ní geography ni tó ń ṣẹ̀rẹ́ àbájáwọ́ àbí mathematician tí ò mọ̀ kankan bá ṣẹ̀ríyà tẹ́yìn sọ pé ẹka gara ó sùn yí ọ̀fẹ́ nododo òdòdó lóòtọ́ àwọn èèyàn padà sí ní bídá lẹ́yìn ṣàhádà yẹn àwọn èèyàn padà sí ní ṣírùkù lẹ́yìn ṣàhádà yẹn àwọn èèyàn padà sí ní tọ̀ríkọ̀ kọ̀ọ̀dìríyà ó lẹ́yìn ṣàhádà yẹn tí báwọn ti jogún ilẹ̀ àwọn kò sí ní panu orí àwọn bí àwọn ilégún gangẹ́lẹ́ tí wọ́n máa ń sọ pé kò ní panu àwọn bẹ́ẹ̀ ni alùsọ̀rí kọ̀ fún sábàbí kan àdébìkì lọmọ wọn lọ kẹ́kọ̀ọ́ fi mọ́mílákà òdí àwòdíyà bóyá pàápàá jùlọ àjẹ́rìn alìsìlàmíyà mọ̀dínà tó rọ̀sùn mọ̀dínà anábì sallallahu alaihi wasallam tó ni mọ̀kọ́dámù ìfìdàníyà báyìí òun náà ni mọ̀kọ́dámù òun ni kàlífà kọ̀dìríyà sóyé òun ló bọ́rọ̀ gẹ̀gẹ̀ nínú àdádá sílẹ̀ tó nípọn títìyàn ni torí ó sọ pé ẹja tí ẹnu yí ṣàádà ti ń bẹ lọ́wọ́ yí bẹ lọ́wọ́ òun ìwé ẹ̀rí ti ń bẹ lọ́wọ́ yí bẹ lọ́wọ́ òun aburú ńlá ni bẹ́ẹ̀ kò sì fi hàn bẹ́ẹ̀ sáwọn tí wọ́n kọ̀wé ẹ̀rí yẹn jáde àwọn èèyàn sọ fún wa nínú ìtàntà gbọ́rí ìsìn sí àwọn èèyàn ti jọ bẹ́ẹ̀ wọ́n láàrin tó ààrẹ tó ha irun gbọ̀n jàǹdìjàǹdì yìí tó sì ẹ́nvílòpù ẹ̀ tó sì sẹ́ndẹ̀ sí admin ní yunifásitì tó ti kẹ́kọ̀ọ́ ìsìlámù jáde tí a rí ní ìdìdọ̀ àsìkú ó tún kó tẹ́ àyà ẹrù yín rẹ̀ o rodas ilẹ̀kùn kò sí tó mẹ́bí ṣe ẹgbà nínú envelope láti kọ́ntì kan sí kọ́ntì kan agbọ́rí inú kan bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló fà ọlọ́ọ̀bá nìkan ló rọ́kàn tó wọ́n ti táwọn èèyàn àwọn èèyàn bá rọ́kàn ni àwọn nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ kò ní dé stéèjì yẹn ló jẹ́ pé àwọn afurasí tí wọ́n ní pé bóyá àwọn eléyìí ó dúró dédé ojú ọ̀nà ọlọ́run bóyá ìwé ẹ̀rí èké la fẹ́ ilé ìlọ́wọ́ wọ́n tètè yọ wọn kó láwọ́ ó yẹ ká ronú sí ibi lónìí pé ta ló sọ wá báyìí tó bá jẹ́ dáadáa ká dúpẹ́ fún wọn mọ́ jẹ́ ká mọ̀ padà dáadúrú èèyàn ha ẹ̀sùn ha

bàbá máa ń sọ wípé tẹ́ bá kọ̀ yín lòdì àfà mọ́jẹ ni ẹ̀yìn bẹ̀ o tẹ́ bá sì gbé wọ́n bá pín hàn tún fún yín mọ́jọ jẹ́ pé ọlọ́hàn tẹ́ kányìn o bàbá ń bá ní sọ̀rọ̀ lọ́n ti kẹta mọ́jọ pé ọlọ́hàn tẹ́ kányìn tẹ́ máa fojú ọ̀lẹ́ wọ́ máa yára mọ́sọ̀rọ̀ jù ẹ̀dàkùn sẹ́nà sí àmì mọ́kàn ṣùgbọ́n bó ti yí bàbá mọ́jọ́ náà gbogbo dáwọn ápè ní sí àfá àyẹn bàbá yẹn ti ń ṣe wà àtijọ́ náà jíkan rẹ̀ ọ̀lá sáájú asáájú asáájú ó torí lára àwọn èèyàn kan lónìí nígbàtá àkọ́kọ́ mọ́ gbọ́tọ́ alùsúnà òrè wá dàgbà nígbàtá àkọ́kọ́ ọdún àwọn kan látàti bẹ̀rẹ̀ ó rí bákan bó ṣe rí bákan lónìí ní sí àwọn tó rẹ̀ nínú àwọn èèyàn lọ púpọ̀ wípé ah, a fẹ́ léèyàn jànù ní àbáfẹ́fà síbi ìmọ́lẹ̀ ọlọ́run torí ń dáhùn sọ yìí ó nítorí kọ̀ lọ́dọ̀ ànábì sallallahu dáwọ̀ sálàm ẹ̀yọ́ ọmọ ìyá mi bá jọjọ́ ọmọ kéwú tí ẹ bá ṣe báàsù níwọ̀nba ẹsẹ̀ research kékeré kan kí ẹ lọ wo method dáná yìí máa kọ́ bàjẹ́ sallallahu dáwọ̀ sálàm ẹ̀ẹ́dùn dáná bí ọlọ́run bá mọ̀ yàtọ̀ sí gbàǹgbókọ rẹ̀ method títí máa kọ àìdá fáwọn èèyàn

torí gbogbo bí táwọn èèyàn máa yà sí gbogbo tí máa ká wọn lá gbogbo tí máa bí wọn nú gbogbo tí wọ́n mú wọn sì sọ wà láìpẹ́ ẹ̀kọ́ ibẹ̀ lọ́dọ̀ mùsùlùmí òdòdó àwọn òbí tó ń pé àwọn ìṣẹ́gbẹ́ àpọ̀ṣẹ́ ànábí àpọ̀ṣẹ́ ànábí sallallahu alaihi wasallam àti bí ibi ẹ̀yà ara lásán ni bẹ́ẹ̀ nínú complete life sí ni

تورث تناظر وتشاكلا بين المتشابهين يقول إلى موافقة ما في الأخلاق والأعمال وهذا أمر محسوس إلى آخر الكلام tí ẹ̀ bá tó wà lórí ojú ọ̀nà kan tó pápọ̀ máwọn èèyàn kan yálà ọ̀nà rẹ̀ àbọ́nà bí i wọ́ ọ̀yàn lọ síbi kéyìn ó darapọ̀ mọ́ rẹ̀ ẹni kéyìn ó jọra ẹni níbi ìwà tàbí sẹ́ oníṣẹ́ àbárẹ̀ èèyàn kan tó wọṣọ white sáàpẹ́ ní jẹ́ àdàmí àtógún oṣù débìlà white sí bí ṣe máa ṣe gànràngànrà tẹ́lẹ̀ kọ́ ní òṣèlú ọ̀nà kódà àwọn èèyàn máa wọ pé à èèyàn olè máa pé wọ́n ni ìwọ́lọ́sọ̀ àádàbẹ̀yàn rí báyìí àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ fún òun náà wà kóra ló ń jọ yẹn gẹ́gẹ́ lórí wọn sásán bá mẹ́lọ́rùn ṣékù sáà ní ẹwọ ojú ayé ọdún ẹwọ century like seven eight hundred years tí ó fi mẹ́rin bẹ́ẹ̀ sáyọ̀ nìkan oníbẹ̀ẹ́ náà ni ẹni tó wọ sọ àwọn ológun láwọn ọmọ ogun tí ń jagun mọ́tẹ́lá ń bí àpèjúwẹ̀ yájìlù fi náà fi náà ọ̀tàkálù kí ní àfíra àfihàn òun ó máa rí pé à sí aṣọ ológun ti wà lọ́rọ̀ yóò máa sọ̀rọ̀ ìbọn yóò máa sọ̀rọ̀ pé àìjọ́sìn ò dáa ó yẹ ká bá wọn fà ní pé òun ọkọ̀ pa lójú ogun o àsan kó ti rásogun lọ́rùn ẹ̀ bóyá kò lè sáyé láti rí ìdẹ́tìtì tí ó bì ṣubú yóò máa ṣe bí ọmọ ológun bẹ́ẹ̀ náà àwọn tí ń gbá bọ́ọ̀lù pé ní ìsìnyẹ bá gbé jà sí fún ọlọ́run bẹ́ẹ̀ náà làwọn tá ń sọ̀rọ̀ yìí àwọn bàbá tó tó wá bí ń bẹ ní mọ́sálásí tí wọ́n bá bára wọn nínú ilé ẹ̀kọ́ kan tó bá ti lè jẹ́ pé wọ́n dá sọ sí wọn lọ́rùn pé yúnífọ́ọ̀mù ní wọ́n máa pariwo ní kíláàsì bẹ́ẹ̀ tó dàgbà tó lọ́jọ́ orí wọ́n máa pariwo tá bá ti gbé yúnífọ́ọ̀mù sí wọn lọ́rùn tí wọ́n ra bákan náà bẹ́ẹ̀ náà ni kéèyàn jẹ́ ẹni tí ó máa kọ́ sí àwọn ẹni rẹ̀ bí ò bá sáwọn kan láyé máa wọn kan stẹ́pù láyé káwọn èèyàn máa kọ́sì fún jẹ́ ní rí ṣékùlẹ̀ ọ̀kanlá àwọn olùmọ̀ alàlámà ibn Kathir rahimahullah ta'ala wọ́n ní ááyà yìí wà máa átákùnmọ̀ rọ̀sùl àbí bí mo kàkọjá ipé làkọ̀dìká ìlàkùn fí rasulillahi uswatun hasana àwọ̀kọ́fẹ̀rẹ̀ ń bẹ̀rún látara nabi ìrọ̀sóòlì láìsọ̀lọ́lọ́wọ́ sára sọ́là ìpìlẹ̀ tó lágbára ni ó jẹ́ láyà ìjẹ́ mọ́tíkọ̀sì ànábì sọ̀lọ́lọ́wọ́ àlewọ̀sọ́là wọ́n ní bákan náà ọlọ́run tó wá ń ṣe lọ́rùn èèyàn léwa ló láti kọ́ sí àwọn sàábé rẹ̀ ọlọ́run ni wọ́n sáàbì ayá ìlúsàtù tọ́ọ̀bà sórà kẹsàn ayá ọgọ́rùn kan àwọn tó sáájú inú ẹ̀sìn àwọn ẹni àkọ́kọ́ asáájú yín mínà muhajirin àwọn tó ń ṣe wal ansar àtàwọn ará Mọ̀dínà tó gbà wọn walladina taba'uhum bi ihsan àtàwọn tó tún tẹ̀lé àwọn náà dáadáa bí ihsan yẹn ó nítumọ̀ Ọlọ́run sọ wípé ẹ kọ́ṣe àwọn tí wọ́n ṣe ìjírá ẹ sì kọ́ṣe àwọn ansar Ọlọ́run wá ní àtàwọn tó tún tẹ̀lé àwọn yẹn bí ihsan tá bá tẹ̀lé wọn dáadáa subhanallah àwọn náà bẹ̀ẹ́nu wọn o tá bá tẹ̀lé wọn dáadáa tá bá jọ wọn tí ìbá sọ̀rọ̀ ẹnu lásán àwọn olùmọ̀ ló sọ bẹ́ẹ̀ o ọ̀nà ọlọ́run ọlọ́run pẹ̀lú wípé tẹ́ bá kọ́sẹ̀ wọn kó jẹ́ pé kíkọ́sẹ̀ tí wọn náà sí àwọn sàábé ó jẹ́ pẹ̀lú dáadáa ní o ẹ ní kọ́sẹ̀ wọn kọ́sẹ̀ àfọ́jú o àwọn olùmọ̀ná sàlàyà pẹ̀lú gbólóhùn tí wọ́n mú ayà pé ibi ìsàn kò sì sọ bẹ́ẹ̀ nígbà tí sọ̀rọ̀ muhajirun àtàwọn sọ ẹjẹ́ túnka wàtàbíkún al-awwalun min al-muhajirin wal-ansar wal-ladina taba'uhum àtàwọn tó tẹ̀lé àwọn eléyìn bèèsàn tó bá jẹ́ pé wọ́n tẹ̀lé wọn dáadáa lóòótọ́ ẹ̀kọ́ sí wọn wọ̀dí ọlọ́rù ánìhun ọlọ́run yọ́nú sí wọn wá rọ́dú ánì wọ́n yọ́nú sí ìtọ́lọ̀n ṣe lóore wà àjẹ́rẹ́hun jáàdínà ti tájìrí ọmọ àlùjànnà sí ni wọ́n àlùjànnà tákàrí mọ́dún sàn lábẹ́ rẹ̀ kọ́lìdì ìnàbí ha àbádá wọn ò ní wọ́bẹ̀ ńgbà kan tán tún wá jáde padà inú ọ̀pá tó fi jẹ́ pé inú kẹfì ọwá sọ wípé ó ní àà pẹ̀lú dá kàtà gbọ́yé yìí táyà ní ó sì sọ̀kalẹ̀ lẹ́yìn ayà ìpé kò rí bẹ́ẹ̀ mọ́ o ní fàyà wáyélà mọ́ àbòkátọ̀ fún ẹni tó bá bínú wọn ti bàjẹ́ ọ̀rọ̀ wọn sàádé tí wọ́n láti mọ́kà tán bá rán mi fi ìdá àmúsọ bẹ́ẹ̀ àtàwọn sàádé tí wọ́n bẹ ní tí wọ́n gbà wọn sí mọ̀dínà ńlá kàdébi tó ń wà lùjẹ́ náà wọ́n sì ti gbére síbẹ̀ èrèjẹ ńlá nìyẹn láàyè àtẹ́nì kọ̀ọ̀kan wá lè lọ wò nínú kùrántà ti bá ń bẹ̀ ní ààyè àsọ́pọ̀lọpọ̀ àwọn tán láwọn kéwú ń wọ̀ tí wọ́n ń wò tí wọ́n ń kà tí wọ́n sì ń tara bẹ́ẹ̀ náà bú àwọn sàádé lòdì ibùn kẹfí ìfi sọ̀rọ̀ sáájú ó ní fàyàwó ìlà mọ́nà àbùgọ́dọ̀ mú òfò ẹni tí ń kórìíra wọn àwùságbà wọn àbókú wọn àwọ̀ àbúgọ́dọ̀ àwọ̀ sábà báwọ̀dọ̀ àbúgbúwá sákan wọn wà láti yàmọ̀ sẹ́yìrù sọ̀háàbà àgàgà tó tó wá lọ jẹ́ pé ọ̀gá àwọn sàábé gan ní wọ́n bú ẹ̀dọ́ tuntun lọ lájú wọn lọ òun náà ni as-siddiqul akbar Abubakar radiyallahu ta'ala

irú àwọn ọ̀rọ̀ yìí ni mò ń béèrè fún ní kútúbà tó lọ àwọn olùmọ̀ òyẹ̀ wọn ògbò wọn ò fọwọ́ wẹwọ́ lórí ìbàjẹ́ láti sọ ìbàjẹ́ àwọn tó wà lórí ìbàjẹ́ àti kèfèrè àwọn tó wà lórí kèfèrè tẹbáhùn sí àfún àwùjọ wa nígbà náà lọ́nlọ́nlọ́ àwọn òǹdọwọ́bò wọn wọn ọ̀dọwọ́bò wọn ọ̀pọ̀ ọ́ra wọn lórí pé ẹwà kọmọ́sá ti jámì ẹwà kọ́lé ìwé ẹwà látítì ẹsẹ̀ fẹ́ ẹpọn mi fáwọn èèyàn iníwá ní kíni lórí ọ̀rọ̀ àkídà àwọn olùmọ̀fọ́wọ́wọ́ lórí irọ́ wọ́n ní ọ̀rọ̀ yóò tí ìtàn wàhálà ẹ̀dùn eléyìí ń tọ́ka sí ń gbàtàwọn bá ti lè mọ́rọ bú àbòbákì ń tọ́ka sí sẹ́fìn bú àwọn sàhábà anna ogúnlà mú ma kúùsà pé kàlákà wọn ti lórí kodò kéèsé kó yẹ tó bá yẹ ní ọlọ́run níbi wọn wọ́n ní sílẹ̀ mọ̀ pé wèrè ní sọ̀rọ̀ tí láàkẹ́ lọ́wà máa kúsà títí kó ti sọ̀rọ̀ bí wèrè wà kùlúbà mú mọ̀ kúsà ọkàn wọn náà ti yí padà sáìdá fa'ẹ́nà áwùlá ọ̀rọ̀ yẹn ti ń tẹ̀síwájú ẹ̀yìn ìdà àwọn èèyàn dáhùn ìdà bìlìmínàlì ìmáàlì ìmánu wọn dà tẹ́lì

àwọn ṣíyà fírópọ̀ gọ́ọ́lá tí wọ́n ti kó lójú ọ̀nà islam bàbá kárí wọn àfi mo sì sọ náà o kí ti gbáwọn èèyàn lẹ ọ̀rọ̀ yìí mọ́ wọn o wọ́n kọ síra ẹ̀ o wọ́n sì ń tèwà sí ẹ̀ gbogbo ayé ló gbọ́ náà tán pè ní ṣíyà tí wọ́n bá wá tú jáde subhanallah lọ́kùnrin àti lóbìnrin pẹ̀lú kìmọ́rù látòkèdélẹ̀ pẹ̀lú òjú lágbà wọn lókè ọ̀yà láwọn ìsan tí wọ́n fi tí wọ́n tagò sí èyàn tó bá gbọ́ irú ọ̀rọ̀ yìí àbó tó kàrò tíra yóò mọ̀ sọ́fẹ́ èyí sọ bá ah, wọn táwọn oyè ìsẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ni torí wọ́n ti tírínì wọn débi ọ̀rọ̀ tá ń sọ yìí ọ̀tọ̀ ni bí ọ̀gá wọn kan ni ó mọ̀ wọ́n ti tírínì gbogbo wọn débi pé àwọn sọ̀hábà yóò ní mínì nínú Islam mo mọ ọkùnrin kan wà lọ́yìn àrí ọlọ́mọ fúra ìbúra tó ga ní ẹ ní ò gbogbo ọ̀sọ̀ rárá mo lọ kọ́ àwọn odi ní mo lọ sí lẹ́pṣọ̀ fáwọn odi ní ọjà àbá tó wà níbàdàn mẹ́rin mọ́sálásí jímọ̀ ọjà àbá níbàdàn òun mọ wá ń wá ó sì wá bí ọjọ́ mélòó ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ọwá tó bí ọ̀sẹ̀ mélòó kan ọwá sálámọ̀ tẹ́mi wá ń ṣe lẹ́kṣọ̀ òun mọ̀ wá fọwọ́ sọ fún wọn pàtí tí ní àmẹ́jì ìgbàmọ́dó síwájú ọwọ́n sọ náà bá búra fún mi pé òun sákò lọ́dọ̀ àwọn ṣíà ní Zaria ni nígbà tó ń ma àfídà wọn ọlọ́run ṣe bí ẹ̀sìn ni tó jẹ́ ti Islam tọ́lọ́ yọ́nú sí ìgbà tán fà sí rí ohun torí àwọn iṣẹ́ ò ní sáláyì mọ́ fi wúlẹ̀wúlẹ̀ tán ṣe hàn ẹnìkan àtàwọn míì náà ó jọ wọ́n sí ètì ṣíyà ó lóun sì fi lànìlà kánbẹ̀ òun sì mọ̀ pé tó máa sọ pé káì àsórí ànùtẹ́ wà ní tó sì fi hàn sí wọn ó mọ̀ pé ẹ̀mí òun òdè gbogbo àti gbá àtagbọ̀n gbogbo tó ní ní zara ló ń bá àti ló mọ́ra síbàdẹ̀ padà ọ̀rọ̀ náà ti pẹ́ kí mo fẹ́ fàyọ ńlẹ̀ wọ́n ifi ibò wọ́n ifi ibò àwọn mìíràn tún wà tún dàbẹ̀ tí ẹ̀ bá wá lóhun ó kọ́ sí mọ́sọ̀tà àwọn Ahmadiyya àwọn yóò wọ́n pé àwọn ilé sì gbìyànjú wọ́n bọ̀ bá di rédíò pẹ̀lú lectures ẹbí léèrè yí pé tí ahmadi nìwọ oníbẹ̀ẹ̀ ni tàbí anábì tó káyìn kò ní pẹ̀ fún inú òkúrùlọ wọ́n àti bò fọ́n ní àkọ́kọ́ wọn délẹ̀ yóò ní gulam ahmadu ló wá káyìn tí wọ́n fi bò torí gbogbo ayé mo ti sọ yìí ẹ̀ ń kálẹ̀ mo ti sọ kó tó bá ti jùmọ̀ àlélẹ́yìí tó bá sọ pé kèése gulam ahmadu jánabi ọlọ́run tó káyìn ajẹ́ pé ìwọ̀ ìṣẹ́ anájí ìwọ̀ kókó mẹ́jẹ kásẹ́lómi wọ́n fi bo rọ̀súrù láàrín jíjọ́ lọ́nà tó kányìn sọ̀lọ́lọ́ ìtàrà àrẹ wọ̀sẹ́là tó náà sọ pé èmi ni sẹ́yídù wáládì Adam lánàbí Muhammad sọlọ́lọ́ ìtàrà èmi lásáàlú wọ máa nàbí Adam wà láfáà kìí se kí mò ń sìn yẹn rùn ọlọ́run sí níbẹ̀ lánàbí yà báàdì wọ̀láì àmàdíyà tí ó léyìn síbò mi lánàdíyà báhàdì kò sáà mi mí lẹ́yìn mi tí ó bá tọ́rọ yóò ba wá mọ́ mẹ́lé báyìí àbámọ́ fọ́rápùléjì ẹlọ fún àmàdíyà wọ́n bá ń tú sí bíbò ní ẹ̀lọ́ síbi tí mo tú pé kò sáà nábì mí lẹ́yìngbà tó lọ́n sọ pé òun kátàmù nà kátàmù gan òun ní sí ìlọ̀pàá àwọn ànábì ọlọ́run wọ́n fi hàn síbò mí gbólóhùn tó wá dà rẹ̀ sílọ̀ ní sọlọ́ tó fi tú ọdún fi hàn náà síbò mí tó sọ pé lánàá bí yàtà á bí ọ̀rọ̀ yẹn ò tó ń tá lè làmọ́lẹ̀ tó báyìí tí ẹ bá ti káwọn náà làmọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ kìí sí nǹkan tó wà múyàn máa tí yẹn pàpọ̀ bó tún láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tí mo sọ náà gbàgbé method dára yìí máa kọ̀ táwọn èèyàn bá ṣàìdá sallallahu ta'ala wa sallam ẹ̀rì àwọn tí èsè mùsùlùmí láyé wa lónìí náà bá fẹ́ túnyàn jẹ nípa ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé ogun ni ó gbé ìsìláàmù tán bá fẹ́ dàmù sùn ní ìsìlámù yìí lọ́pọ̀lọ́rú tí yàn bá wádìí pa ànábì sọ̀lọ́lọ́rọ̀ sọ́lá tí ó mọ̀ ànábì tó tẹ̀lé tí ó sì mọ̀ sán rẹ̀ tọ́mọ ilé ọba míì bá bẹ̀rẹ̀ náà bá fẹ́ gbé oyè fò wọn tó bá bẹ̀rẹ̀ ìsan ilé wọn oyè lọ́yà ó sì dàrú kò sì mọ̀ kankan pa ànábì sọ̀lọ́lọ́rọ̀ sọ́lá

kódà wọ́n sọ pé àbí anábì sọ̀sọ́lá sọ fún wọn pé ọlọ́run bá nípa mi láṣẹ kí n jáde tí èbá ti tó pa láṣẹ kó jáde mọ́kà náà ni ó wà bí wọ́n ti ní fìtínà anábì àtàwọn tó gbà ìsìláàmù tó sọlọ́lọ́wọ́ tá àlọ́sọ́lá ìbá ti wà ní mọ́kà náà wọ́n ń pààyàn tó tẹ̀lá anábì sọlọ́lọ́wọ́ tá àlọ́sọ́lá wọ́n àlọ́sọ́lọ́run sọ fún wọn pé sọ́bùrà àlẹ́ yà sí ẹ bìláàlù apẹ̀rún jẹ́ ẹgbàgbé ìfàn rẹ̀ ní tọ́wọ́ wọ́n tẹ bìláàlù náà tí wọ́n sọ pé àníkọ́ ọkọ̀ tí ẹ̀ sọ pé ọkọ̀ tí ẹ̀ tẹ́ ọya bú tẹ́bí sì ti fẹ́ bọ́ mi lọ́dẹ̀ sí ìyàjẹ́ tí wọ́n sọ pé ahad ìní pagbólóhùn yẹn dà ọ̀kan ṣoṣo náà lọ́lọ́n ọ̀kan ṣoṣo náà lọ́lọ́n ọ̀kan ṣoṣo náà lọ́lọ́n mọ́kàlélé ti ṣẹlẹ̀ ìjẹ́ra òfin ṣẹlẹ̀

ìgbà tó wá yọ̀dá fún pé jagun ogun ológun àkọ́kọ́ ẹ̀ẹ́kẹ́ mọ́ kí ọmọ jọmọ lẹ́kọ́ nìkan ní ọmọ down question ogun bá dì tó tógun àkọ́kọ́ ẹlọ́wọ́ yí òǹkà àwọn tó jagun tí wọ́n jẹ́ kìsì rí ẹ̀sì lọ́wọ́ yí òǹkà àwọn tó tẹ̀lé ànábì sọ̀rọ̀lọ́wọ́ sàrọ̀sọ́là táàrí wá sọ pé ńgbà tó lè jagun fẹ́rọ pọ̀ tán ẹlọ́wọ́ ẹlọ́wọ́ májì yẹn jìnà síra wọn àṣì ọlọ́run ni wọ́n tẹ̀lé ọ̀gá àwọn mùnáfíkí ọjọ́ náà Abdullahi ọmọ Ubayy ọmọ òun sọ náà bí ìmọ̀ràn tèmi ní pé ẹmọ́jà jáde Bádírù súnmọ́ Mádínà ju Mọ́kà lọ wọ́n léèyàn jáde wọ́n tún tọpa ẹ̀bọ̀ láti Mọ́kà wọ́n tún fi súnmọ́ ẹlọ́wọ́ sí inú lókè ẹ̀ká mọ̀ tòbí sí ọlọ́run àtọ̀lọ́lọ́wọ́ ìgbàsọ́lá ẹjọ́ ọ̀rọ̀ ni akọ́sì títí àfikò láyé mọ̀náfíkì yẹn wá sọ pé èmi rí pé ká má jáde pé ẹjẹ́ ń kan wọ mọ̀dínà lọ sọ bẹ́ẹ̀ náà ní tún Abdullahi eh, ọmọ ọba yìí ọmọ Salim ọlọ́run ti gbèsè pé àwọn tí yìí lè yẹra fún pátápátá tọ́lọ́run sì ń jẹ́ káàrin mímọ̀ àmọ̀ wọn sallallahu ta'ala alaihi wasallam ọ̀rọ̀pọ̀ ń bẹ o ọ̀rọ̀pọ̀ ń bẹ tí ó rẹ̀ bá ń bẹ láyé lónìí kì í múyàn rí kí ọlọ́run àtàánú ẹ̀ tó sì bí àdánú rẹ̀ sí ìsìláàmù òtórí tẹ́ àwọn ilé ìsáàpẹ̀ lẹ́yìn lólùkọ́ sí ànábì lójú ayé tẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ní sáàtò rẹ̀ káyé ojú kó tó dípá náà lílọ sallallahu ta'ala alaihi wa sallam bọ́lọ̀n tó wá kọ wá láṣẹ pé ká tẹ̀lé àwọn tá a wí bẹ́ẹ̀ ló kọ wá láṣẹ pé kápọ̀sẹ̀ wọn níbi ká má lò gbé sáyé dàrúdàpọ̀ báwọn tí bá ń láyé fún òsílójú ọ̀nà ọlọ́run kókó kan mí tí mo fẹ́ ká

tí wọ́n dá fìtínà lẹ̀ tó takò tọ́lọ́hun ẹ má tẹ̀lé wọn táwọn ará ọjà bá dé tí wọ́n gbé iṣẹ́ àbí máa gbéyàn ṣépè lọ́jà kalẹ̀ nílànà ẹ má tẹ̀lé wọn ẹ má jẹ́ kí púpọ̀ yìí ẹ má jẹ́ ó ṣòfò tó bá di election náà nínú kó jẹ́ 70-30 àwọn aláàbù 70 àwọn tó kò ó mú 30 àbí tí ó tó bẹ́ẹ̀ kó rẹ̀ ti tẹ̀lé wọn tí wọ́n bá gbé lànà kan kalẹ̀ lọ́jà tí mú yàn sórí ibú ẹ sọ pé tó báyé ti gbà ní nígbà náà gbogbo kútúbà kò ṣàǹfààní mọ́ gbogbo àyà kò wúlò mọ́ gbogbo àdìs kò wúlò mọ́ àbí gbẹ́gbẹ́ kalẹ̀ ń bẹ̀ ilé iṣẹ́ ìjọba àwọn òsùn nígbà fún wọn bó ti gbà ní òkè ọya lẹ́ẹ̀tì máa rí mínísírì tó jẹ́ pé ibi tẹ́ẹ̀tì sọ láti wà nísàlẹ̀ àbí láàárín kò wọ́pọ̀ nílẹ̀ Yorùbá kí ní jẹ́ sọ̀lá nígbà tó fi ríṣẹ̀ ìjọba alẹ́ ni ó tó kí gbogbo orúkọ kí ló fà ọ́fíìsì láwà ọ̀kan tẹ́ ìbú kan tí rí bá kórí ọ̀kan tẹ́ ìbú kan tí social affairs ẹgbẹ́ islam sẹ́gbẹ́ kan náà ẹjá sáyé wa subhanallah tó sì jẹ́ wípé ọlọ́run èé gba sọ̀láàtọ̀ ẹ̀ tó fi ráre lánàmọ̀ ti ráre àwọn ìbìrọ̀yìn wọn sọ fáwọn èèyàn wípé àwọ̀ ní ṣe ti yí o wà ní ma dáàbúrú na ní ńlá ìjẹ́ a ní bá yín ṣe o kàfàrú náà bí kún akọ́sí yín o sọ́pùnù mùsáhànà ayà kẹrin ni ẹ wàbàdá bẹ́yìn náà wà bẹ́yìn na kún múlẹ̀ àdáwà iná ló jẹ́ kọ́ta ó bẹ́ẹ̀lẹ̀ láàrin àwa àti yín à ní kò lójú ọ̀nà tọ́lọ́hun ti wá nínú gbogbo àfíà general àfíà bá ti tà bá ti rà bá ti ṣiṣẹ́ bá ti ṣòwò àníbi tọ́lọ́n kalẹ̀ bẹ̀ o hátà súnmì ní bí láì wáhàdà tẹ́ ẹ̀bá gbọ́lọ́n bá gbọ́ ajọmọ̀ àtàtẹ́pọ̀ tẹ́ ẹ̀bá gbọ́lọ́n gbọ́ tẹ́ẹ̀tẹ́ tọ́lọ́n torí èyàn lè mọ́ gbọ́lọ́n gbọ́ níbi ashhadu la ilaha illallah kó mọ́ gbọ́lọ́n gbọ́ níbi ìlànà ní pẹ́tọ́ wá gbọ́ pé ashhadu la ilaha illallah wọ́n èso wò báyìí tọ́ ọba gbọ́ pé ashhadu la ilaha illallah wọ́n èé tà wọ́n kìí rà báyìí kí wáyélù kọ́ má bàá jẹ́tẹ̀ ẹgbẹ́ àyè kan nínú náà torí pé la ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam àwọn nǹkan kan bẹ tó rọ̀ ma sáàmù pé a ah, ó gbọ́lọ́ǹgbọ́ lóòtọ́ gbígbọ́lọ́ǹgbọ́ tó gbọ́lọ́ǹgbọ́ inú pa tó fi mójútó tí ẹ ẹgbọ́ àrin àyà náà wọ́n sì ń kàlọ̀ àyàfi gbólóhùn ànábì Ibrahim tó sọ fún bàbá rẹ̀ tó ní làásàbìrọ̀ ọ̀nà láti ìmọ̀ wọ́lọ́un lálàkùrújì fún wọn bàbá mi bàbá tó bí ànábì ọlọ́run ànábì Ibrahim ànábì Ibrahim ní ìmọ̀ wá foríjì fún ọ torí bàbá yẹn kọtọ wà máa àmìlùkù lákẹ̀mínà lọ́rùn mi ṣe ìkápá nǹkan kan tí mo lè ṣe ní àmà bá yín wá ìkòrí jù lọ́dọ̀ lọ́rùn èyí lè sọ pé kẹ́ di mú mi lòdò ń tipa ipá mi ò ka ju kí jíṣẹ́ fún yín lọ ìlópa tó fi jẹ́ pé anábì Ibrahim tí èwà tọrọ àforíjì kan kò sọ́fà nábì kan àbẹ́nìkan tó gbọ́ ọlọ́run bá gbọ́ kọ́ á máa bẹ̀mí ọlọ́run fi ń forí jì kèké rí ṣẹ̀ríà yẹn sì ṣe lílé ṣẹ̀ríà tànádì sallallahu alaihi wasallam mo sọ lẹ́ẹ̀kan wípé gbogbo àdájọ́ ọlọ́run àti gbogbo ìlànà wọn pátálà bá máa kọ́ sí tí ìbá ti kófin ní ó chéǹjì òfin wọn ó sì ń bẹ tọ́lọ́run ò chéǹjì tó pé ṣẹ̀ríà yẹn nígbà náà ni ṣẹ̀ríà lónìí ọ̀kan rẹ̀ níbi tí mo káyà dé yìí bẹ́yàn bá bí ìyá ti ti pàtàkì tó àti bàbá àtàwọn tó súnmọ́ jù àwọn tó bí ní sáyé kí wọ́n fẹ́ tóbi tó wájú ọlọ́run àti kí wọ́n kú sórí Islam gbogbo dáadáa ayé ni ẹsẹ fún wọn ẹsẹ nàṣírà fún wọn ẹran ni ọlọ́run kó ṣe nàṣírà fún wọn ẹgbẹ́ ọlọ́run kọ́lọ̀ fi wọ́n mọ̀nà tí ó bá ti lè ṣe Islam àjọṣepọ̀ yìí ti parí tó bá ti dákẹ́ gẹ́lẹ́ tó bá ti dákẹ́ kó dáa bí wọ́n ti máa bo àgùntàn mọ́lẹ̀lẹ̀ ó ti bò wọ́n gbogbo ẹni mọ́ bí sọ kò sí protocol tẹ́sìn mọ́ wá tẹ́ẹ̀dì tí wọ́n tó jẹ́ ti plan ẹ lọ browser ẹ̀ o ẹ lọ bèèrè lọ́gbọ́ àfá ayé o torí ewu kan bẹ níbi kéyàn ó mọ̀ kó sì wà á jẹnubò kó fún mété tọ́rọ̀ bá débẹ̀ ewu kan bẹ́ẹ̀bẹ̀ láyà tàbíyàmì wọ̀láì làbí òdodo máa jóyàn láà ó sì máa sọ́ọ̀kì jù náà lẹ́tìrìkì lọ pé àbẹ́ ẹ̀gbọ́n ti rí ìyá òun bàbá òun ó ti tán ẹ̀kàn bó mọ́lẹ̀ bí ìgbàtàjọ́ ayínkú àbọ́tù gbé lọ orífẹ́ mùsùlùmí àbọ́tù máa jágbá mọ́nú pé wọ́n ẹ̀jẹ́kọ́ sí mọ́mọ́ àbí ìlú jùgbé táwọn sí mùsùlùmí sí pọ̀wá sí síbẹ̀ tí wọ́n gbèrè délẹ̀ láàbí ní dákẹ́ gbìyànjú yẹn àbí ní bọ́ kékeré mú ìbànújẹ́ pé mo sàfẹ́kù ohun pàdánù òbí mi ọ̀tọ̀ ìbànújẹ́ pé kò kú túnú Islam ọ̀tọ̀ wọ̀lẹ̀ yán rùbìlà àlẹ́ àyà Muhammad àyà tí mo ń káyìí sọ́lọ́tù táwọ́bà sẹ́yà kẹtàlá kọ́ ní àdíkẹrìnlá ní sọ́lọ́tù kẹsàn kò tọ́ fà náà kẹsàn àbí múmi ní òdodo àdíyàn bá ti múmi ní òdodo ẹnìkan tí láàkáyẹ̀ dorí kodò nígbà tí ó ṣe fásiwá ọ̀nà oníkéhùnù náà àlèkè lólùmọ̀ ó ní ó tọrọ fún kẹ wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀fẹ́ ẹ̀dàkùn ẹ̀fún wa lé sí wọ́n ní sí o lè tọrọ fún kẹ o lè sàdọ́ àbúwá wọlọ́n kó gbà bọ́wá gbogbo mọ́gbà ó ti fàtíwá náà nù ẹni tí ìbá ṣe múmi ní òdòdó tọ́lọ́ fún òdèdé ó lè tọrọ fún àmọ́lọ́n tó ọba jẹ́ múmi ní òdòdó wọ́n tọrọ fún òṣìṣọ́ bá nẹ́bì kan ẹbá mi wá bí tọ́lọ́ jánàbí ìbọ̀lọ́n ti tọrọ fún ààrẹ alẹ́sọ̀láàtù ọ̀sọ̀lá kò ìtọ́rọ ayọ̀ kan ìtàyẹlẹ́ẹ̀lọ́ka tàbírò ayọ̀ lẹ́ẹ̀lọ́wọ́ kò ìtọ́rọ ẹyọ kan gẹ́gẹ́ bí àdéhùn tó ṣe tó yé tó bá ẹgbẹ́ kìí bá ti kọ́ lọ́n bá ń rẹ́sẹ́ sí padà ní kìí bá tọrọ fún bàbá tó gbà náà ìrọ̀yìn òkú sínú ìsìlámù alayhi salatu wa salam lápọ̀nìká lápùn fíhìn lára náà ìrọ̀mà kan tó tẹ̀lé àwọ̀kọ́sí rẹ̀ ń bẹ fún yí alẹ́sọ́lápọ̀ sàlám lára wọn liman kana yarju Allah wal yawmal akhir tí a bá rẹ̀ kan fẹ́ bójú ọlọ́pàá láyé àtàlkìyàmà wa man yatawalla ẹni tó bá sọ pàkọ́ sí ọ̀rọ̀ yẹ fa inna Allaha huwal ghaniyyul hamid ọlọ́rọ̀ ní lọ kò sí tọ́lọ̀ fẹ́ sàmúlò ń jù yí lọ kò sí ìkàkàn sọmárì ẹni wípé àwa aláàtún àwùjọ iṣẹ́ o àwa tá ní mùsùlùmí ni wa kọ́lọ̀ sí wá ní mùsùlùmí òdodo àwa mọ̀ láàtún ṣe kò mọ̀ sẹ́lò ní ìjọsùn ìtàwà bá ti bàjẹ́ mọ̀ ti parí tí ó bá ti bàjẹ́ wọláhì á padà máa wábi láàtà lọ ẹ̀yìn tẹ́sì ti kọ́ mansion tẹ́ ń lo jíìpù ẹ̀yin yóò fẹ́ kálá jù ọlọ́mọdé ojú abẹ́ o tí mùsùlùmí bá ti bàjẹ́ láwùjọ yìí àwùjọ yìí ti bàjẹ́ nílẹ̀ nítorí pé mùsùlùmí gan mọ̀ wábọ̀ ló sẹ́gbẹ́rẹ́ tó wó sàlọ̀ sọ́rọ̀ bá dojú ẹ̀ dáàbá kí ìsára dáadáa oní mansion ò ní gbé mansion lọ oní jíìpù lè má rí gbígbé lọ alápàmáwọ́ ni ó tètè jáde bóyá kútọ̀nù ni bóyá nìjírí ìyàn ma wà bí tó sẹ́bẹ̀rẹ̀ kò sí ìdàbẹ̀ ìgbàmù ẹ̀ wọ́n ti túká bìní kún tẹ́ bá yọdún lójú wíńdò ní ẹmà wọ nàìjíríà bóyá tàbí bí ẹmà ọ̀rọ̀ òṣèlú wọ́n sì sí wọ́n sì kìtọ̀ orílẹ̀-èdè tẹ́lẹ̀ ẹ máa wòye pé ainal muslimun ẹ má sọ pé ainal islam tá a bá rí muslimun lódodo á rí islam ṣùgbọ́n islam ń bẹ́ẹ̀ gidi ó tẹ́lẹ̀ kí ọmọ rí muslim so àwòrán wa ìkọ́ lọ́wọ́ bá fẹ́ a ní láti change to better betterment àtìgbọ́dọ̀ yá àwùjọ ìgbà yọ́ yẹ ká mọ́ sọ fúnra wa pé kò síbi tá a sá lọ á tún ṣe tó bì dáa ni lójú wa kòrókò ló báyìí àníjẹ́ ìbàjẹ́ àníjẹ́ túlé mọ́ lórí àyọ̀kọ̀ọ̀kan tẹ́tùkọ̀ọ̀kan bá wà ẹ jẹ́ ká ní determination fún bẹ́lọ mi wà ní iṣẹ́ ìjọba àtẹ̀tí wà ń bẹ̀ ọ̀rẹ́dì kìí sípa àtẹ̀fẹ́ wà ń bẹ̀ àti wà lọ́jà àti wà ní schools gbogbo tó wọ́n ńlá ni wọ́n introduce kìí sọ̀rọ̀ ogun ọ̀rọ̀ àkíńdà àti population tí ó ṣe tó pọ̀ nínú kàtí mú sọ́rọ̀ ọ̀rọ̀ pé tí ń bẹ lọ́kàn wá rí bákan náà kí sàbò sí kè sọ́fẹ̀ àti yóò ń kàwé èèyàn dáadì sọ́kàn láti fi tún àwùjọ sí wọ́n dè lọ́wọ́ èmì kọ̀ọ̀kan wá rẹ́fún látàyé ní wọ́n mọ̀ bí wá lẹ́rẹ̀ tó tó jẹ́ gbọ́dọ̀ kìí àná mo sọ lẹ́ẹ̀kan wíwá mọ̀ lọ àti wá lò tẹ́bọ̀n ló le lọ́dọ̀ lómìnà lórí lò tó fi padà sí tí ó jogún lọ́wọ́ bàbẹ́ àti tó jogún lọ́wọ́ àjàmá ẹ̀ ṣe bí torí pé àwọn ẹ̀kan sọ pé tó ọba lọ kéwù ẹwà ọtọ́ bá dí nàìjíríà ọwà tún nàìjíríà ké tó ọba lọ lọ kéwù tó délẹ̀ Yorùbá ó túnlẹ̀ Yorùbá ké ọ̀nà táàgbà tó ké ń bẹ bó ti darapọ̀ àwọn wọn tẹ́ẹ̀sì jọ máa ṣe ní ti wọn tí tó bá ti dàbẹ́ yẹn tí ẹ mú bọ̀ kò sí ibi jíṣẹ́ kọ́lọ̀lọ́ rọ̀tún ọlọ́run ànábì wí kò sí ibi jíṣẹ́ lẹ Yorùbá tó bá ikọ́ ọ̀nà tí wọ́n yẹn la fẹ́ lò ọ̀nà tá a lò ọ̀nà tá a mẹ́jì lò torí pé ìbéèrè kan àbí challenge tí mo fẹ́ tún nà kalẹ̀ ni wípé ilẹ̀ Yorùbá ọ̀bùrú tó Mọ́kà nígbàtánà bí dìde ilẹ̀ Yorùbá ọ̀bùrú tó Mọ́kà Mọ́kà iná ni ó tó bá dìgbà bí rọ́ fẹ́ gbọ́ o lẹ́ ti àsọ̀ fún wa pé sánàbì darapọ̀ mọ́ wọn gbọ́dọ̀ ọlọ́run ni kí maka tó ní ìlú 100% ilẹ̀ ìbọ̀ wọn pàyàn bí tó ní ọdún pàyàn ẹni ó lọ rẹ kìí bọ̀ rí tó bá kọjá nínú sallallahu alaihi wasallam ànábì wà young kò tí dé fọ́t age of 40 sọ́lọ́n gbèrèdè lánàbì sallallahu alaihi wasallam O ti dáwọn ṣe mítìn ilu helpful fudul àwọn àtàjọ kéwù ẹ̀lọ kàfíra ẹ̀lọ content ẹ̀rẹ̀ helpful fudul eléyìn oníkẹ́ lọ́kà níbi tó ti bá wọn kópa níbi wípé nígbàtà sọ pé vigilante àwọn kan ni wọ́n gbé kúmọ̀ lọ́wọ́ o bòbó láàáṣe bóò láṣe sọ̀pẹ́sì àwọn àwọn oníṣẹ́ láàbí tílù yìí ó fi bò gbé ànábì bá wọn kópa ó ní wọ́n ké sí mi kí n tó dà nábì ọlọ́run ní ìsìn tí mo ti dà nábì ọlọ́run tí wọ́n bá tó pè mí súnrẹ̀ àtùjọjọ́pò ni àwọn olóòpèsúrẹ̀ àwọn olóòpèsúrẹ̀ nígbà yẹn àwọn kèfèrí tí wọ́n rúùlù ó ń tá a bá tún fẹ́ fẹ́nu kò lórí irú ẹ̀ tí mo ṣe jáde ní ọlọ́yìn àátúnjọ jókòó lórí pé ìlú yóò gbọdọ̀ dàrú àgọ́dọ̀ pààyàn àgọ́dọ̀ ṣàbòsí àgọ́dọ̀ ṣọ̀tẹ̀ àgọ́dọ̀ máa gba dúkìá wọn lọ́sàn àti lóru èyí wọ́n ti gba mọ́kà kọjá lọ sí sáàmù wọ́n dà àwọn olówó àwọn olówó olówó olówó wọ́n ti wà láyé ti pẹ́ tán kọjá lára mọ́kà kọjá lára Abu Sufyan nígbàtánà ní dé Mọ̀dínà sallallahu alaihi wasallam àwọn olówó mọ́kà wọ́n mọ́ gba ẹ̀gbẹ́ mọ̀dínà kọjá lọ sí okòwò tí wọ́n ti darí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹrù télà tí wọ́n bẹ̀rẹ̀ àkúnmí kóńgbà náà ogun bádìrù tí mo sọ yóò ti ṣẹlẹ̀ lóbi tí ọlọ́fin ní káwọn tán lọ sálámí àwọn tán kọjá lọ bóyá wọ́n rí kankan gbà

nílò lábẹ́ sọ àti káàkiri bí ẹ̀mẹ́ kọ́lọ̀ kó ṣe dédé pẹ̀lú dáadáa yẹwà tàbí àmọ́ wa àwa ẹjẹ́ káàkiri wà látàwùjọ ìṣòro torí ẹ̀ lè pé ẹnìkan tó jẹ́ mathematician ẹ̀ lè pé olóṣèlú kan lónìí ẹ̀mọ́ sọ pé olóṣèlú 2023 tó yẹ pé ẹ̀dì parí ojú 2000 kan tó lọ náà nìyẹn tí ò wá ti sí Islam 2000 ilé kan tá a wà yìí ó ti sú gbogbo ayé 2003 wọ́n wá ń yọ̀ lágbàjá ni ẹ̀yẹ́ ẹ̀sìn irú ẹ̀ ẹ̀sìn irú ẹ̀ fàbírù ìlàlọ́ ọ̀nà méjì lọ́dí sọ́nù Koran ẹ̀ fara fọ́dọ̀ lọ àwọn ẹnìkọ̀ọ̀kan ti ń jà fáwọn tó súnmọ́ wọn 2003 sáyẹn ọ̀gẹ̀ lágbàjá ni ẹjìnà kìíní ni barista kìíní ni chief kìíní ni ah subhanallah tí a bá padà fọ́dọ̀ lọ́wọ́ àwọn aláyẹ̀ lágbàjá tó bá jẹ́ wípé ó wá di túláàsì tí ó bá tẹ́ ṣíkè láàfà ìsìlàmíyà àró lè tẹ̀ islam akúlù mọ́ tẹ̀sìmáwọn ọ̀sẹ́kìrìlọ́ ta'ala lọ́wọ́lákún inna huwa al-ghafur rahim allahumma izza al-islam wal muslimin wa adilla ash-shirk wal اللهم ربنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون